بسم الله الرحمن الرحيم الحمد لله الذي فضل من يشاء واختار من خلقه على الغير والصلاة والسلام على رسول الله وعلى آله الطيبين وأصحابه الطاهرين والسائرين على دربهم إلى يوم الدين عباد الله إننا نستقبل بعدها الأيام القلائل قدوم ضيف وخير ما هو ونزول قادم وأفضل ما يكون ألا وهو شهر رمضان خير الشهور عند الله وأفضلها وهو شهر الصبر والجهاد وهو شهر التقوى والخشية وهو شهر الطاعات والقربات وهو الشهر أفضل عند الله عند أفضل الخلائق عند الناس يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وهو الشهر الخير والبركات والرحمن قال الله تعالى حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم فكيف نستقي الشهر رمضان أيها عباد الله أولا بتوبة النصوح إلى الله سبحانه وتعالى من كل ذنب وخطيئة قال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه وقال الله جل شأنه في موضع آخر وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون لقد جاء في صحيح مسلم أن النبي صلى الله عليه وسلم كان يستغفر ربه مئة مرة كل يوم اذكروا الله عباد الله يذكركم واشكروه على آلائه ونعمه عليكم يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون adáwọ́pẹ́ fún ọlọ́run ọba tí ó ní ọlá lọ́dọ̀ òun ní ń gbọ́gbá tí ń gbájú lọ fẹ́ni tó bá wùn àtẹni tó bá yẹ̀ láàyò tó sàlẹ́sà nínú àwa ẹ̀dá rẹ̀ lórí tó ló dá gbogbo ẹ̀dá láàrin àwọn fi àwọn apá kan wọn ó fi wọ́n sọ̀gá lórí apá kejì láàrin èèyàn ó fi wá mùsùlùmí òdodo ó fi wá ṣe olórí ó fi wá ṣọ̀gá lórí àwọn ẹ̀dá tó kù láàrin gbogbo àwọn ànábí ọlọ́run tó ránṣẹ́ ó fi àná Muhammad sallallahu alaihi wasallam ó fi ṣe ọ̀gá lórí gbogbo àwọn ànábí tó kù láàrin gbogbo oṣù tó dá méjìlá ló ń ka oṣù wájú ọlọ́run subhanahu wa ta'ala ọba yìí òun ló fi oṣù Ramadan ó fi ṣe adéborí ó fi ṣe ọ̀gá ńlá lórí gbogbo tí jóṣù ti bẹ níwájú ọlọ́run gbogbo ọjọ́ tàà ń lò lọ́sẹ̀ ọjọ́ méje ni ọba yìí ló fi ọjọ́ júmọ̀ á ó ṣe ní ọ̀gá ó ṣe ní ọjọ́ tó ní orí tó ní àlùbáríkà lórí gbogbo àwọn ọjọ́ tó kù kó bá ṣe ìkẹ́sì kẹrẹ fún iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ará ilé rẹ̀ tọ́lọ̀ kó bá kẹ́ wọn àwọn sàhábà rẹ̀ àwọn ẹni mímọ́ àwọn àyó rẹ̀ gbogbo ẹn tí rìn lórí ìlànà iṣẹ́ ọlọ́run bá náà sallallahu alaihi wasallam lójọ́ kìyàmà kọ́lọ̀ kó bá yọ sí gbogbo wọn oṣù ṣàbán tí ń já sí pé ọjọ́ mẹ́wàá síbí àbójẹ̀ wá parí jùlọ ọjọ́ kọkànlá a máa wa pé náà a máa gba àlejò àlejò ńlá tí fi ń jù nínú àlejò tẹ́dà ń gbà láyé a máa náà ẹ̀dá tó tóbi jùlọ nínú ẹ̀dá àbí àyè tó tóbi jùlọ nínú oṣù tàbí oṣù yìí fi ń lóore jù ká bọ̀wọ̀ fún oṣù yìí fi ń lóore jù ká pèsè kalẹ̀ fún òun náà ni oṣù Ramadan oṣù tó fi ń lóore jù wájú Ọlọ́run bá subhanahu wa ta'ala oṣù tó fi ń yan lájùlọ lọ́dọ̀ Ọlọ́run oṣù sùúrù oṣù jihadi lẹ́yìn bá tó ń ṣe

ẹ wá wo nǹkan níwájú ọlọ́run nínú oṣù tí ọlọ́run bá subhanahu wa ta'ala pa aláṣẹ sí kó bẹ̀rẹ̀ sí ń gbàgbọ́ ọ̀rọ̀ yẹn Ramadan nínú oṣù náà ni jihad àkọ́kọ́ wáyé ní Islam ìgbà tó di ọjọ́ kejìlá oṣù Ramadan nígbàtí jílájú méjì ọlọ́run bá pa àwọn mùsùlùmí láṣẹ kí wọ́n kojú ìjà àwọn akẹfẹ̀rí oníwọ́n pè ní gasbot badrin asovra nínú Ramadan tí ò gbẹ́ngbẹ́ wọn tẹ́bí ń pa wọ́n inna lillahi wa inna ilayhi raji'un ìgbà tó di ọjọ́ kẹtàdínlógún irú ogun yìí náà tún wáyé náà wọ́n máa pè ní gas was bazirin kubra ogun bádárì èyí tó tóbi jù tàkọ́kọ́ bádárì èyí tí òǹkà wọn ò tó nǹkan láwọn kèfèrí ẹlẹ́ẹ̀kejì ló gbomi mu jù méjèèjì inú Ramadan ló wáyé tẹ́lẹ̀ sí wa pé mùsùlùmí oṣù Ramadan kìí sóṣù òròjú kìí sóṣù ọ̀lẹ́ kìí ṣe báwa tí ń lò yìí láwọn ẹni tí wọ́n ti wájú wa ń lò oṣù tá à ń ṣe tẹ́fọ́ lọ́wọ́n ọba ni kìí gbọ́dọ̀ yóò tá máa kágara kí ló dé yálọ mọ́ṣáláṣí sẹ́wọ̀n pàwẹ̀ ń gbò mí ni lè lágbára ju ẹ kodo dojú kọ àwọn tí wọ́n jọ ń wúra wọn pẹ̀lú nǹkan ogun sísìn bẹ̀lẹ̀ tó ń gbẹ́ngbẹ́ síbẹ̀síbẹ̀ ọlọ́run yẹ kú oṣù yìí ní oṣù tà ní sùúrù bẹ́ẹ̀dà bá jẹ́ ní sùúrù tó jọ́lẹ̀ nǹkan mọ́ra tó ní nínú oṣù tà ní faramada jùlọ ní sùúrù jùlọ oṣù lẹ́ tí bá kó ní kó ní sùúrù kò lè ó tún tágbọ́rọ̀ páyà lọ́wọ́ bá jùlọ ní Allah subhanahu wa ta'ala gbogbo òfin ẹ̀sìn tó ṣe láyé pátá li ajli an nattaqiyah li ajli an nakhsha li ajli wa ta'ala wa namtathir bi awamirihi la'allana gbogbo òfin tí Allah subhanahu wa ta'ala ṣe pátá níbi pé ẹ máa ṣe àṣẹ mi ní ẹ jìnà sí ẹ má débẹ̀ èèwọ̀ mi ní torí ká lè bẹ̀rù ọlọ́run ọba ní irun kíkí wa torí ká lè páyà ọlọ́run ọba ní ìgbà àwẹ̀ wa torí ká lè páyà ọlọ́run ọba ní ọlọ́run bá fi ń sàlàyé lè fún wa nínú Suratul Baqara ya ayyuhal ladina amanu apẹ̀yìn mi ní òdodo kútìbà alaykumu siyam ká gbàwẹ̀ Ramadan yìí àti lọ́rọ̀ yẹn lé lórí kama kutiba ala alladhina min qablikum jẹ́gẹ́ bá yẹ sí lọ́rọ̀ àyàn lórí àwọn tí wọ́n síwájú yín nínú àwọn ìdára ti wáyé sáájú yín la'allakum tattaqun kẹ́lẹ̀ fáyà ọlọ́run ọba la'allakum tattaqun kẹ́lẹ̀ jìnà tẹ́tẹ̀ méjèèjì ò wọn lọ́dọ̀ àwọn àfá gbogbo ẹni tẹ́ bá ti tí bá ti ń fi ẹ̀ṣẹ̀ ṣeré tí ń fi ẹ̀ṣẹ̀ ṣe awẹ́wà nínú ẹ̀sìn tí ó ka ẹ̀ṣẹ̀ fún ìbẹ̀rẹ̀ ọba ní joro ní ti ń dínkù gbogbo ẹni tó bá ìṣẹ́ kó páyà ọlọ́run láyé yóò mọ̀ jìnà sẹ́tẹ̀ àti kíní àti kejì wa lẹ́kọ̀ọ́ oṣù yìí ṣarul khairat wal barakat wal nafahat arrahman oṣù oore ní albarka kún bẹ̀ kẹ́kẹ́ ìkẹ́ ọlọ́run mú oṣù náà dárú lè tó já sí kò tẹ́ni tí ó rí kẹ́ náà àfẹ́ntú bá bẹ̀rù ọlọ́run Allah subhanahu wa

Oru ewó òru tí ń Ramadan òun náà ni oru Lailatul Qadr bí Ramadan ò bá tẹ̀ ní ní ọláwájú Ọlọ́run bó ti wulẹ̀ ọmọ lórí àwọn oṣù ẹnu wípé Ọlọ́run bá sọ Kùránù kalẹ̀ nù rẹ̀ ó náà ni ìsúnmọ́ ẹ̀dá yẹn ní Kùránù sí ní Ọlọ́run sí ìgbàgbọ́yé Kùránù àti lílo náà ni jésù bá gbáyàn mú láyé ìjìnà síyàn sí kùránù sí bẹ́dà bá ti jìnà sí kùránù sí bẹ́dà bá ti jìnà sí kíkà rẹ̀ sí bó bá ti jìnà sí lílo ohun tí ń bẹnu rẹ̀ sí òun náà lè sófin mọ́ báyàn ṣeré sí gbogbo oṣù méjìlá oṣù ojú ọ̀run muharram nínú àwọn oṣù abẹ̀wọ̀ ni rajab nínú oṣù abẹ̀wọ̀ ni dulqaida dulhajja oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí nínú àwọn oṣù abẹ̀wọ̀ àwọn náà ní ọlá tí wọ́n wájú ọlọ́run

bá wa kó mọ́ síwájú ọlọ́run gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ò dá táwa náà mọ̀ pé léyìí kò ní pé àfà àtẹ́sẹ̀ ń sọ fún mi pé má dìjì wá kò ní wọ́n fún mi lórí ilé mi náà mọ̀ ò dánú ẹ̀ṣẹ̀ ẹja o sẹ́nu pẹ́pẹ́ má fẹ́ gbàlejò àlejò tí ń kọ́ wá mọ̀ lú èèyàn nígbà àkọ́kọ́ kan náà fẹ́ wá mọ̀ nígbà àkọ́kọ́ kódà ń tó fi sèkò náà rẹ̀ dé owó tó ní lọ́wọ́ lọ yá láti fi dáná dè gbogbo tí o gbọ́ pé ń pé ń mu tí ó mú kínú rẹ̀ sí ọ ó jẹ gbèsè rẹ̀ tó bá ṣe wípé àlejò táàmù káràmásìkì rẹ̀ ìjẹ́ ó tún lè jẹ́ kéèkèé àlejò táàmù káràmásìkì rẹ̀ ilóòtọ́ lè mọ́ kínú tó tún jẹ́ kò kí àlejò táàmù káràmásìkì rẹ̀ yóò lè jẹ́ pé torí ayé lásánà wàhálà wàhálà ẹ̀ṣẹ̀ yìí pọ̀ láwùjọ wàhùrọ̀ masáàrù fìlìbáàdì wà lùbáhùrí bí máa kẹsàbẹ̀ ẹ̀yìn nìyẹn ẹ̀ṣẹ̀ yìí pọ̀ okun abúléko ìlú láńlá kún fẹ́ṣẹ̀ orí omi kún fẹ́ṣẹ̀ kò sí àyè kan lórí ilẹ̀ ayé mọ́ tí inna lillahi wa inna ilayhi raji'un limamu àgbàlú bẹ́núùlù

ẹ̀yin mùmí ní òdodo ẹ túnbá lọ sọ́dọ̀ ọlọ́run ẹ ronú lórí tẹ́ǹṣe tí ò da ẹ̀pà wáyídà gbogbo ìwà tí ò da ẹ̀bànújẹ́ lórí ẹ̀ ẹ lórí ẹ̀ ha ìbátímọ̀ dànrú rẹ̀ wò ha ìbátímọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí irú ìtí mo rìn yìí mi èyí tó bá rọ̀ mọ́ ti wà tọmọ ẹlẹgbẹ́ ẹlẹ́dẹ́ èèyàn súnmọ́ kó bẹ́ẹ̀ ìtúmbátò bàbá tẹ́lẹ̀ yìí àyẹ́ta rabbukum an yukaffira ankum sayyi'atikum eléyìí ó lè mú kọ́lọ̀wọ́ bá wà ní tẹ́yìn gbogbo àwọn àtìsẹ́ yìí kó hápò fún yín tẹ́sì mọ́ kẹ́kẹ́ nípa Ọlọ́run bá subhanahu wa ta'ala Ọlọ́run bá ọba àfẹ́yìn tẹ́ bá ti lẹ́n tó kórìíra Ọlọ́run àbí fún wájú Allah akbar Allah ti fẹ́ràn wa jù bóyá torí irí tó fi wá sọ̀gá náà ni mélòó nú àwọn èèyàn ló sàbúrú sí tó forí jọ tó tún wá fọ́ ra ọ ó ṣe tí ò dá ọba ló wọn bá yẹn parí ọ̀rọ̀ gbogbo òlé tí mo ṣe pé yóò ṣẹ̀wọ̀n pé yóò mo náà ó tún ọlọ́kọ̀ ó kéré nú yẹn tó dùn

kò sí lè kí ọ láìforíjì ọ ọlọ́ọ̀bá yìí kẹ́ẹ̀dà láìforíjì yàn gbogbo ẹni tọ́lọ̀ ń bá kẹ́ títì ń jẹ́ lẹ́sẹ̀ káti mọ̀ kó rí ẹ̀jẹ́ ni yóò padà fún kẹ́yìn ayé rẹ̀ ni ṣùgbọ́n tọ́lọ̀ bá sọ tọ́lọ̀ bá fẹ́ràn ọmọ ẹ̀jẹ́ yẹn yóò ti ẹ̀mí kó lè mọ̀ sọ̀rọ̀ àforíjì yóò ti sílẹ̀ mi tẹ́lẹ̀ bá ti dúró lẹ́mì ẹ̀jẹ́ yẹn ọlọ́ọ̀bá ó sílẹ̀kùn kẹ́ yóò sílẹ̀ fún yẹn ọlọ́ọ̀bá ti wá parí in ti ń jẹ́ lẹ́ra rẹ̀ lẹ́nu mùsùlùmí ó ní ká tọrọ gbogbo ẹ̀ṣẹ̀ wa kó parẹ́ fún wa wà wílé fílàkùn jannatin tajiri min tahtiha al-anhar àwọn akérèmọdò tí ń sàn lábẹ́ àlìjẹ́ ló já kìíyàmà tèmi àti ní ó jẹ tí ò dá gbogbo tí ò dá níwà tí ń wù tó fílẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni ó jèrè àlìjẹ́nà kódà Allah subhanahu wa ta'ala ó ní yawma la yukhzi Allahu an-nabiyya wal-ladhina amanu lọ́jọ́ gbẹ́dẹ̀ alìkìyàmà yìí àwọn kan ò ní tẹ̀sìn àwọn kan ó ti tẹ̀sìn àwọn tí ò ní tẹ̀sìn ọlọ́ọ̀bá ti sọ̀rọ̀ wọn o àwọn tó ti tẹ̀sìn ọlọ́ọ̀bá ti júwe wọn ní Qur'an Allahu Akbar albarka Qur'an ló mọ́sá ẹ̀bùn wa lórí sọ̀rọ̀ kan níjọ́ ní ìgbé wọ́n bá bùn yẹn nínú Qur'an tó gbàgbọ́yé rẹ̀ kò sí oore mi kò lè faramá because gbogbo tẹ́yìn ń dààmú sí kò lè jọ lójú

àtàwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ànábì kò ní tẹ̀sí inú mi adùn tí bá bára mi mùsùlùmí inú mi adùn ayọ̀ mi akún tí bá ríra mílẹ̀ tí ṣe súnà náà Muhammad sallallahu alaihi wasallam torí wípé ọ̀pọ̀ èèyàn ní jẹ́ mùsùlùmí tí ó tẹ̀sí jọ náà gbogbo ẹ̀ tó bá ti dé

yóò sẹ̀ sí lóde ayé tọ́lọ́ padà tú àti rẹ̀ fáwọn èèyàn wípé ẹwà ti bọ̀ táwọn tí ń fi ìlànà oúnjẹ ọlọ́run ti yẹ̀yẹ́ lójú àlìkí amẹ́rẹ̀ kò ní lábọ̀ ọlọ́run ti wí àwọn tọ́lọ̀ ó kọ̀ nílò ìjọ náà àná Muhammad sallallahu alaihi wasallam walladhina amanu ma'a àtàwọn mùmí ní òdodo tí wọ́n gbà súnà rẹ̀

torí pé kèfè rí ẹ̀dá kò kí ẹ̀dá ọ̀rọ̀ Ọlọ́run lè dúó lẹ́mìí rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ó yẹ kẹrẹ àwọn tàǹsọ̀ yìí gan ẹn tọ́rọ Ọlọ́run mọ́n tóbi lẹ́mìí rẹ̀ lẹ́tọ́ bá jẹ́ ni Ọlọ́run afọ́wàmọ́rọ̀ kí ló dé ẹkún mọ́rù ìmọ̀ ń pọ̀ jù

nígbà tó fi òkúkú ṣe kí ni tí ò yẹ kò lè kákú bàtúbá tí ó bá gbé ọkọ̀ rẹ̀ tán tọ́lọ́ yẹ ọ́fíìsì àwọn àdákùn ah, ṣe nǹkan mìí nàbí lè ṣe ilé iná ọkọ̀ mẹ́wàá gbé lọ tán bí ah, ó mọ̀ kó dára wó orú orí ẹgbù tó kó wó kí púpọ̀ àwọn ọjà ọ̀ràn tó jì nìyìn tí kò dá ní làkò dá a sì fi mú rẹ̀ jófin bẹ̀ẹ́nú tó máa sákàkiri tó máa sábọ̀bẹ̀ owó ìdákan ẹgbẹ̀ẹ́gbà ní ọmọ tí mo ti dára gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tó dófin ọlọ́run ọba mà a ní sọ̀rọ̀ iná wà lè ju sọ̀rọ̀ rìbá náà tí mo lówó mo sì yá yẹn mo sì gbèlé tí bíkínẹ́sì mo ṣe sọ̀rọ̀ iná ti wà lè tó bẹ́ẹ̀ ẹni pé mo kàn fọ́ sí kí aago bà ní ìmú fún àwọn ìrà fún mi ìrà fún yàn ẹnu pé bàkà ń ṣe ní mo sì fẹ́ mú kí mo sì fẹ́ mú kí aago sùnmí òdodo ẹjá tún bá o ẹ̀ṣẹ̀ pàyànrún o ẹ̀ṣẹ̀ a máa pàyànrún yányá tílẹ̀ yìí yóò tún ṣòro fún ẹ̀yà tàbí àmọ́ náà tún ní rọrùn bàbá tún bá ọlọ́ọ̀bá ó forí jìn wa tó bá ṣe pé lẹ́mì ara wa a ṣe tẹ́ láti fẹ̀ṣẹ̀ ọlà ní òmọ̀ jẹ́ ti wa orí inú ìmọ̀ jẹ́ ti wa àwa irúsí ọlọ́run ẹjá bẹ̀rù ọlọ́run ẹjá rántí ọlọ́run ní gbogbo ọlọ́run mọ̀rán ti wa gbogbo tọ́lọ̀ ṣe fún wa ti kẹ́ rẹ̀ àtọ́lá rẹ̀ lórí wa ìjá máa dúpẹ́ ẹjá dúpẹ́ orí ọlọ́run ní kọ̀kọ̀ dúpẹ́ rẹ̀ ń gbangba ẹjá fi ohun rẹ̀ káfi orí fọ́lọ́run ẹjá fi ohun pẹ̀lẹ́pẹ̀lẹ́ káfi fún ọlọ́run ẹjá fi nínú lílò káfi dúpẹ́ fọ́lọ́run kájùmọ̀ gbé ìrántí ọlọ́run ọba فاطر السماوات والأرضين رب كل شيء ومليكه أشهد أن لا إله إلا أنت وأن محمدا عبدك ورسولك أما بعد يا عباد الله لم يشرع الله تعالى عبادة الصيام إلا للتقوى والتقوى هي امتثال أوامر الله تعالى ابتداء بالتوحيد واجتناب عن نواهيه ابتداء بالشرك ثم موبقات الذنوب من السحر والزنا وأكل الربا وأكل أموال اليتامى والقذف وشرب الخمر والثالث من الذنوب كمن لا ذنب له ونسأله سبحانه وتعالى البقاء حتى جمعة قادمة تناولا أحكام صيام رمضان اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم بلغنا شهر رمضان وادركنا خيره وفضله وأكثر لنا ثوابه وبركته وسعادته في الدنيا والآخرة واجعلنا ممن من أتقاء هذا الشهر الكريم إنه مجيب الدعوات وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أبو سيولون أدوك بلو الله يتنسي ọba ìlàjẹ́ ìdíkẹ́ kò sí ọba míì tó lè ṣòfin kò sí ọba

ìmọ́pòfin ọlọ́run ọba mẹ́ ìsàbúrú sọ́ba dẹ́dà ni lóòótọ́ lẹ́yìn òtọ́wọ́ rẹ̀ sunkún rí àmọ́ òfin ọlọ́run tó fi rárá rí nǹkan kò sí bẹ̀rẹ̀ ọlọ́run ìyí tí ń jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ni kó má ṣe ọlọ́run bá ṣe bẹ̀rẹ̀ láti fi tàwọ̀sí ìfún ọlọ́run subhanahu wa ta'ala níwọ̀ rẹ̀ ẹ̀rì ìfùkù Ramadan oríṣiríṣi ọ̀nà láwù tí wọ́n láti fi wówó láti ra tí á fi máa sínú ni àfi máa jẹ sàhóòrò gbogbo àwọn tí rà tí wọ́n tà lọ́jà náà tí ó bẹ̀rọ ọlọ́run wọ́n ti fi nǹkan lé nǹkan ọjà báyìí wọ́n ti máa fi nǹkan lé nǹkan ọjà yá bí ráì àbẹ́wà àbí gbogbo nǹkan wọ́n ti fi nǹkan lé pé rọ̀mùdọ́nù fi fi ìgbàwẹ̀ láàrin ọdún ó lè mọ́ rùpẹ́ le ọlọ́run ni ọ tàfíjì rẹ̀ ń kọ́ ìjọ òfọ́lọ̀ ọba subhanahu wa ta'ala níwọ̀ rẹ̀ ìjọ òmọ̀ wárígùn kẹmí lẹ́yìn ọlọ́run fún kẹmí lẹ́yìn ọlọ́run ní fi gbogbo ilé ẹja lẹ́mí wa èyàn lè jẹ́gbẹ́ ẹbọ wọnú gbogbo ìwà tí dá sí

kọ́lọ̀ járí bàbá yẹn pẹ́ lórí dáadáa kó kún wọn lórí ìmọ̀nà Islam tó bá bá wọn rósù ẹlẹ́mí ó wà yarí àti bóò ni wọ́n ṣe kà bóò ni wọ́n ṣe rí tẹ́ bá wá bá parọ́ tẹ́ fàbọ̀ yóò wá ní àwọn bàbá tí wá wọn ò tí rí inú kànga kànga tẹ́ tí rósù nulẹ̀ bí nìkan ló wà ṣe kànga fáńbá ní bẹ́ẹ̀ <laughs> tẹ́ bá lọ wá lọ tẹ́ bá wà bọ̀ ó ní àwọn ìmọ̀ kọ̀kọ̀ kan tí wọ́n fi ń wọ oṣù yẹn tó rọ̀ mọ́mọ́ ẹ̀bọ lẹ́rú tí mo ń bá ìmẹ̀kẹ́ a ní kò sí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe báwo ni tòtọ́ ọ̀sọ́ tó ló ṣe kàánà because àwa ti gay, a ti gé a ti gé a ti gé bá ṣe gé yẹn bàbá tó ń yẹn o ẹ̀rí tó fi ń ta kó oṣù tí ìbánu bá rí yẹn bẹ̀bá sì pé yóò mọ̀ ilẹ̀ àwọn kan boko haram ìwọ gẹ boko haram ni ọ́ torí o gbọ́rọ̀ sórí lẹ́nu rí láyé ṣùgbọ́n sókótó ọ̀tá ni ọ́ ọ̀tá ló jẹ́ lọ́dọ̀ rẹ̀ bàbá bọ́ta bá sọ́bọ̀ yóò wà ní bàbá sójà yẹn ìsáyẹ̀ sójà yóò máa jólẹ̀ mùsùlùmí nígboro nàìjíríà yìí ìwọ gan lọ̀tá ọ̀tá àwọn olórí kí lẹ́rí bẹ́yìn ti wo tí bàbá yẹn ò lò ẹ̀rí jẹ́ bá káàgé káàgé káàgé awárí wípé àlè gbà àwẹ̀ lọ́jọ́ yẹn àrẹ̀dì túnú àwẹ̀ lọ́jọ́ yẹn ibò lẹ́ti gé ọ̀bẹ́ wo lẹ́ti gé àdáwò lẹ́ti ta ìmọ̀ burúkú yẹn ni ìmọ̀ yẹ̀pẹ̀ ìmọ̀ ẹbọ ìmọ̀ kèfèrí onílò ó sì kọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ẹ̀wọ̀ ẹbọ ó sì fẹ́ gbẹ́bọ wọnú wọnú Ramadan sùlùyìn ẹjá jáwọ́ èyí ń fi ẹbọ ṣeré nínú ẹ̀sìn lẹ́yìn àwọn ẹ̀ṣẹ̀ mí tó tún kù bí ẹ̀ṣẹ̀ zina bí ẹ̀ṣẹ̀ rìbá <laughs> Allahu Akbar ó ń zina ó ti tó ìtẹ́ ti ń ṣe láti inú ṣàwálì tààlù tàlọ́dún tọ̀hún adíwọ́nù ṣàbánù báyìí àwọn rọ̀gbọ́nù lọ́ọ̀kan ó yẹ fún bá o àgbèrè ipọ̀ ìyàwó ìyàwó ọmọ ọlọ́mọ ní àdúgbò àbí bí ò jẹ́ ìyàwó ìyàwó àjọmọ ọlọ́mọ tí wọ́n yọ̀ǹda rẹ̀ fún ọ ni a ní ṣe bí consent ẹ̀ làwọn fi ń bí friend àwọn ṣé consent tọ́lọ́ rẹ̀ fi ń bí friend ẹ̀ ó ti tó ìwọ náà ẹ mọ́ sórí wọnú Ramadan tó bá ti sálámà ọ̀daràn máa sálámà kó tó wọlé o assalamu alaikum wa rahmatullah bóò ní ìjábá ríra kí rọmọdọ́nù tó wọlé ẹ mọ́ ríra ma torí wípé ìyàwó ara rẹ̀ gánú rọmọdọ́nù gan ó lásìkò tó lè súnmọ́ ó lásìkò tó lè súnmọ́ ṣùgbọ́n oníwà sí alẹ́ ẹjá máa ṣe wà sí fáwọn èèyàn

ẹ ti mọ̀ wípé iṣẹ́ ńlá iṣẹ́ olóore ti ní ládá tó wájú ọlọ́run rọmọdán bẹ́ẹ̀ náà ni ìyà ní ibẹ̀ fẹ́lẹ́sẹ̀ ní rọmọdán tó dúpẹ́dá òfin tí ó fi yẹn kò fún níwọ̀ rẹ̀ dáadáa tí ti ń bẹ lọ́wọ́ rẹ̀ tó wọ́n sì gbìyànjú láti mọ̀ wípé talenti mutí jù lórílẹ̀-èdè wa ààfẹ́ lórílẹ̀-èdè mi o wọ́n ní mùsùlùmí ní mutí jù kílẹ̀ rí yí wọ́n lẹ́rìí àwọn ní wípé inú oṣù Ramadan láti rí mọ́ tó mùsùlùmí ní mutí jù torí pé inú oṣù táwọn ọlọ́tí mọ́ ń fún tàjù láyé tí wọ́n ibẹ̀ lọ́n kírú ẹ̀ wáyé ní wọ́n ti mọ̀ bàjẹ́ báyìí oṣù tuntun bọ̀ wá ní ìsìn gbogbo mọ́sí gbogbo ilé ọtí ní ó da oró bẹ́ẹ̀ náà sì ní àwọn ọmọ bẹ̀rẹ̀ ọlọ́run oṣù ẹ wà rí pé ẹjẹ́ ìṣe mùsùlùmí tí mu tí wọ́n kéré ló kà tí mùsùlùmí ti mu mùsùlùmí ẹ̀já jáwọ́ bẹ́ẹ̀ bá ti tún bá kún bí ẹ̀ṣẹ̀ bí ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ rí ni àbẹ́lọ́ subhanahu wa ta'ala kó gba sí tún bá ti tún bá kún bí ẹ̀ṣẹ̀ kẹ́kùn ní padà síbẹ̀ máa kó fi ìfẹ́ rẹ̀ kó fi sí wa lọ́kàn abẹ́lọ́ subhanahu wa ta'ala kó sọ wa ní kìdí júmọ̀ àti ń bọ̀ káṣí àlàyé àwọn àdájọ́ ẹ̀sìn tó rọ̀ mọ́ bá ti ń bá wẹ̀ Ramadan ọlọ́run ọba wọlé ọkọ̀ rẹ̀ ń

olórí wa látòkè lọ́hùn dáàrin dísàlẹ̀ nínú ilé níbi tá a ti ṣiṣẹ́ gbogbo ẹtí bá ti jó lórí sí wa láìmọ́ tẹ̀ ẹ̀wò tẹ̀sìn láìmọ́ tẹ̀ ẹ̀wò tàyà ọlọ́run dákun mọ́ta ìbá fún wọn lọ́wọ́ lórí dáadáa la ilaha illallah subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta